هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين a tún kí ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n wípé a ò dìjọ kú ojúmọ́ abáríkà ojúmọ́ aláàjẹ ká ṣe wípé ẹ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefik fìdíìn lórí ìkànnì one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní belò ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kọ́lọ̀ ń kọjẹ́ kárí yín pẹ́ látàrí dáadáa lójú pẹ̀lẹ́sìn islam ah, ní ìbéèrè tí màá fi máa ṣíde òun náà ní pé oníbèrèbèrè wọ́n ní orúkọ àwọn ní láti ìlú Ọ̀yọ́ òun ni wọ́n ti fi orúkọ ní wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ sọ wọ́n ní orúkọ àwọn ní asbunala láti ṣẹ̀lẹ̀ tuntun ní Ọ̀yọ́ Aláàfin wọ́n ní ǹjẹ́ ṣé a lè lo hadith tó sọ yìí pé dájúdájú Ọlọ́run ọba ọba tó mọ́ ni kò sí ní gbà nǹkan kan tí ọmọ àyàfi tó bá mọ́ káwá lo gbólóhùn tó yíbà tó wà níbẹ̀ yìí pé ṣé a lè ka orúkọ kún orúkọ ara okọ̀ tí Allah tí ó ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ní pé níbi sọ̀látùlì wẹ́tìrì ṣé lẹ́yìn tí a bá ní ẹ̀yìn ìṣá tí a bá fẹ́ ṣe wítìrì wa ṣé a lè máa ké sókè àbí a lè ké sókè bákan náà tá a bá tún sọ pé a fẹ́ papọ̀ mọ́ kíyàmù láìlì nígbà tí yóò bá kí lálẹ́ ṣé yóò mọ kí gbogbo ẹ̀ papọ̀ sókè náà ni àbí jẹ́jẹ́ òun náà ni yóò mọ kí èyí tó dàbí ìkẹta ń bibẹ̀ ó ní pé oníbèrè béèrè pé àwọn gbọ́ pé ìgbà tí èèyàn bá kú àti ẹni tí wọ́n wá kíyàn àti ẹni tí wọ́n wá kí kò lẹ́tọ̀ọ́ kọ́ pé èèyàn mọ̀ á sọ pé èèyàn ń gbé apẹ́ kaná fáwọn tí bá wá ń kí ni dípò bẹ́ẹ̀ àwọn tí bá ń wá lọ ẹ̀ka tó máa mú nǹkan wá wọ́n á ní tọ̀ tó bá ti wá lọ wáyé pé wọ́n ń gbé fún yàn láwọn tí èèyàn kú fún wọ́n ń gbé fáwọn tí ó wá kí wọ́n yí pé tọ̀ ẹ jẹ́ jẹ́ mú nǹkan nǹkan wọ́n ní ṣé àwọn táwọn bá jẹ báwọn ṣé haramu làwọn jẹ الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بير علاقكم نعم ناني كسين باني ṣé ń نعم الطيب باني Ọlọ́run At-Tayyib باني الطيب نعم oruko orúkọ Ọlọ́run bá ní nínú rẹ̀ náà ni hadithi tí ìbéèrè dá lórí. inna allah ta'ala tayyiban la yaqbalu illa tayyiba. torí làwọn olùmọ̀ á sọ pé wọ́n yìí sọ ma ní tayyiban hmm. wọ́n sì ní pé ní at-tayyib torí pórúkọ ọlọ́ọ̀ni at-tayyib àyà pọ̀ ma ní abdul tayyib ni abdul tayyib ṣe eléyìí jẹba. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ tiwa. Nah àwọn tí ó bá jẹ́ orúkọ ọlọ́run tí wọ́n bá fi sọ ọmọ wọn yìí sábà pè dáadáa bó ti ṣe tó àti bó ti ṣe yẹ dípò ká sọ pé Abdultayyib hmm. wọn lè máa sọ pé Tayyib ìyá Tayyib hmm. sọ gbogbo eléyìí pé kò pè lásán nígbà tí èsì pé yẹn ṣe mùsùlùmí hmm. àwọn mùsùlùmí máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wọn ní túláàsì nọ́mbà túláàsì ní ká kọ́ nípa ẹ̀sìn wọn kì í ṣe nọ́mbà fẹ́ Abdultayyib sọ eléyìí jẹ́ báwọn. wọ́n ní sọláàtù wẹ́tìrì báwo láti máa ka kí ó mẹ́ ìgbà yòówù tí yẹn bá fẹ́ ṣe sọláàtù wẹ́tìrì ìgbà láyé wà fún yẹn láti ka kí ó sókè hmm. ẹni tó bá wà kà jẹ́jẹ́ kò sí tó burú mbẹ́ òfin kan wá wà tọ́fẹ̀ tó gbòòrò hmm. tó di àwọn sọláàtì tá a máa ń ṣe nínú òfin ṣẹ̀ríà náfìlà tá a máa ń ṣe tó bá jẹ́ pé òru àwọn náfìlà yẹn á kà kí ó sókè mbẹ́ àwọn náfìlà tá à ń ṣe tọ́jọ́ sàn àwọn náfìlà yẹn á máa kà kí o jẹ́jẹ́ ń bẹ̀ téèyàn bá wá gbé síra wọn kò sùn ní tó burú ń bẹ̀. ìbéèrè ẹlẹ́kẹta téèyàn bá kú fún yàn ẹni téèyàn kú fún kò sí nínú tọ́ba òfin ṣẹ̀ríyà mu ó ti torí pé èèyàn kú fóun kó wá máa wá àti kó ẹni tí wọ́n ń kí òun lẹ́nu jọ hmm. nítorí pé nǹkan àbànújẹ́ ló dé sẹ́yìn màtí ìsìpàjọyọ̀ là ń ṣe. láfi wá sọ pé wọ́n sì lè wá kí wa kí wọ́n lọ bẹ́ẹ̀ ń gbẹrẹ hmm. nítorí pé ìbànújẹ́ ló dé ẹni tó sì wá kí wa kò wá kí wa kú oríire kú àjọyọ̀ ńṣe hmm. ló wá bá wa kẹ́dùn hmm. báwo ló sì wá sọ pé wá bá yàn kẹ́dùn tó sì tún yanu tó máa ṣiṣẹ́ ìyanu tó máa jẹun <laughs> so gbogbo ọjọra wọn ọjọra <laughs> wọn rárá báwọn náà bá rò dáadáa rí i pé bá làákà rárá sẹ́yìn téèyàn kú fún gan bẹ́ẹ̀ bá rò dáadáa ẹ̀rí kí bolo ti bọ́ pọlọ mu hmm. kámẹ́sẹ̀ tí ìsọpọ̀ fi hàn lọ́n ọ̀tà kù oúnjẹ kí ni fẹ́ máa sè fẹ́ni tó wá kí à ń kíyàn kó àṣẹyìndè à ń bá a dárò kíkẹ́ kí wọ́n kú gbàǹtọ́lọ̀ wọn bá wí hmm. wọ́n sì tún lọ ń gbóúnjẹ wá fún wa dá ló yẹ ká rẹ̀ lẹ́kùn hmm. táwa lọ kí ló yẹ lẹ́kùn dá ló ká bá a wó oògùn sí ibi tí máa ń pa. Hmm. ẹni tá a lọ kí ni nítorí pé àìrójú bá wọn hmm. yóò ti bá wọn débi pé wọn ò tiẹ̀ nílé gbàgbàdà kaná á hmm. ní oúnjẹ tán fẹ́ máa àyàfi tó bá pé ni o wípé àti ẹ̀rẹ́yìn bàbá àyà ẹ̀rẹ́yìn yóò fò àyẹn máa jẹun járe ẹ máa kí wa kú oríire ilé so náà nìtumọ̀ eléyìí tó bá pé àwọn èèyàn bá ń jẹun torí eléyìí wàyí o bí لآل جعفر طعاما فإنهم قد أتاهم ما يشغلهم ẹ máa ṣe oúnjẹ fún àwọn aráalé Ja'far nítorí tó dé bá wọn yìí ó tó láti kó àìrójú bá ní. kò túmọ̀ sí pé gbogbo wa pátá porongodo ládùúgbò àwa mọ̀lẹ́bí àwa àyè kan àwa ará torí pé tí ìṣẹ̀lẹ̀ aburú bá ṣẹlẹ̀ ó máa ń kan nìkan ju ẹnìkan lọ. Mm sọ àwa tí ó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n tó àwọn ẹni tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n kò túmọ̀ sí pé gbogbo oníkálukú aláma wa ṣe díje ipá gbóúnjẹ lọ. Hmm. nítorí táwọn bá gbóúnjẹ lọ táwa náà tó dílé bíi ogún oúnjẹ ọ̀pọ̀ hmm. oúnjẹ ó lé ńlẹ̀ tó a sì ní fẹ́ máa wó oúnjẹ ràn pé kọ́ bàjẹ́ hmm. ibẹ̀ náà ni ó ti di pé ah, a lè máa wó oúnjẹ ìràn ẹ̀ máa pin fáwọn èèyàn tó wà ń kálẹ̀ wọ́n bá di pé akọ́ ah, la dá o ètò àgbéwá là ń pin o ẹ̀ ni wọ́n ní wọ́n ṣe oúnjẹ fún a sì máa ń tí ó lè yó inú hmm. àgbàgbọ́n èèyàn márùn-ún ní bẹ́ẹ̀ lé ẹni tí èèyàn kú fún àbúrò wa lọ sí kúlà mẹ́ẹ̀ẹ́dógún wa sáwa <laughs> ni ẹ àwọn ọ̀sẹ́ lọ́wọ́ àti takuta nábì sallallahu alaihi wasallam wọn gbóúnjẹ wá fún wa là ń ha o àbúrò gbóúnjẹ wá fún yín kẹ́ ẹ wọ́n ti fi ṣe sàrà àfọkùn yẹn gbọ́rọ̀ gbogbo ẹ̀ náà wọ́n máa wá irọ́ lọ́mọ lọ́rùn sílẹ̀ hmm. ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ wọn so ẹ̀yin tí kódà bófin ṣẹ̀ríà ọ̀sọ́ bẹ́ẹ̀ sọ́ba làkà ẹ̀ mọ́ so ẹ̀ ń ṣàjọyọ̀ ni hmm. so tí wọ́n fà máa sọ pé ọlọ́run pinrin kárí hmm. so eléyìí jẹ́ bó ṣe jẹ́. naam jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fáwọn tó ń bẹ láìgbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa wà bá a ṣe ń ṣe lọ́wọ́ lónìí ketekete ẹ máa fi ládùn mi bèlò ẹ máa fi wá ẹ jẹ́ kí n tún máa fi tó wa létí pé nínú àwọn fọ́nrán tó jẹ́ ilé ìtẹ́tún lè máa ríwò yàtọ̀ sí gbígbọ́ nìkan èyí fídíò clips tí a ti ṣe sẹ́yìn lórí ètò yìí ẹ lè máa rí wò lórí ìkànnì youtube báyìí tẹ́sí tó máa dánlódù ẹ̀ ẹ máa fi ọ̀làdùnní bèlò wa bákan náà. hello hello ìyá ó ti já zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six salaamaleykum. waaleykum salaam wa rahmatulah o kò yín o. akọ́lá jimọ̀. ẹ ṣeun màmá. ó kàn jà sọ̀pọ̀ rẹ̀. àmín. orúkọ mi sẹ́rífàtò abdulsalam látọwọ́ orí ògbómọ̀ṣọ́. à ń bọ̀ yín màmá. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ àǹbàbá ni lórí okọ̀. Mhm. okọ̀ mẹ́ta mo sì fẹ́ béèrè. orúkọ mi ẹ rí i pé ọmọ mi ń bá wáyé ẹni tí wọ́n bá ń díjọ jimọ̀. Mhm. ṣé jimọ̀ ló yẹ kí wọ́n mọ̀ pé ní àbíjá ni. a rí i pé wọ́n tún bẹ́ẹ̀ lòmíì ju àlàmì sí. Mhm. wọ́n mọ̀ sọ pé láìsí àwọn ẹlòmíín sọ pé abdulaziz mhm. èwo lọ́tọ̀nà ń bẹ̀ ẹ̀ẹ́kẹta àwọn èèyàn mọ̀ sọ pé sọdíìkì mhm. àwọn ẹlòmíín sọ pé fàdíkù èwo lọ́tọ̀nà nù gbogbo ẹ̀ ìbéèrè kan fẹ́ béèrè ni. alhamdulilayi inú béèrè tẹ ẹ sí ẹ lọ́mọ mi mú ọkọ̀ wáyé <laughs> àkọ́kọ́ ẹ bá àṣà yorùbá nù. <laughs> pọ ọmọ nǹkan ti mú kọ wáyé tó kọ tó mú wáyé yìí ń jọ wọn bí ló lọ hàn kó mú wáyé torí jọ wọn bí wọn fi dá a mọ̀ pé bóyá jimá wọn máa pè àbí jamiu so àbí láìsè hmm. so àkọ́kọ́ ni kí bàbá ọmọ òní Ọlọ́run ọba fún láǹfààní kọ sọmọ rẹ̀ ló kọ tó bá wù hmm. so kò sì sẹ́nìkan tó mú kọ̀ọ̀kan wáyé tí wàhálì kan sọ fún yín ipò kọ báyìí lọ́mọ mú wáyé. Hmm ṣùgbọ́n tó fi ọlọ́run ọba dá lórí rẹ̀ ni pé ẹ sọmọ lórúkọ tó wù yín hmm. ẹ sì gbìyànjú láti rí i pé àwọn ọkọ tó dáa òun náà lè fi sọmọ yín hmm. nítorí náà àdìkà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ sọ àwọn ọmọ yín lórúkọ tó dáa hmm. nítorí àti orúkọ ọmọ àti ti bàbá rẹ̀ ni wọ́n fi pè tó bá dijọ́ gbẹ̀ndàkìyàmù ẹgbàá wa kan wá tó ní orúkọ ọmọ àti tìyá rẹ̀ ni wọ́n fi pè tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmá hmm. ṣùgbọ́n ẹgbà wa yìí lẹ́ǹtì ẹ̀ ṣùgbọ́n ẹgbà wa tó sọ pé wọ́n pè wá mọ́ bàbá wa lọ́jọ́ gbẹ̀ndà kìyàmá òun fẹsẹ̀ rìn lẹ̀ sínsìn. sọ eléyìí túmọ̀ sí pé ńgbà tẹ́ bá sọ ọmọ lórúkọ ẹ gbọ́dọ̀ máa wá àwọn orúkọ tó dáa tó nítumọ̀ iná ni ẹ máa sọ àwọn ọmọ yín hmm. nínú àwọn orúkọ tó lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù òun náà ni Abdullah àti Abdulrahman hmm. so àwọn orúkọ sì pọ̀ bí àwọn orúkọ míì náà tó tún ní Abudu Hmm. bẹ́ẹ̀ náà ni kí wọ́n sọma níbi orúkọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam muhammed àbí ahmed hmm. so bẹ́ẹ̀ náà ni orúkọ àwọn anabi ọlọ́run àwọn orúkọ tó dáa ni orúkọ àwọn sọ̀hábà àwọn orúkọ tó dáa hmm. bẹ́ẹ̀ náà làwọn obìnrin àwọn obìnrin rere rere rere tó wà láyé tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tó ní kí wọ́n jẹ́ àwọn obìnrin rere tó yẹ pé gbogbo wa náà à máa mú ọkọ wọn díẹ̀díẹ̀ bíi maryam bíi asiya eh, ìyàwó fìràhùn so gbogbo àwọn eléyìí àwọn obìnrin rere tòbí àwọn bá sọ ọmọ rẹ̀ láwọn orúkọ àwọn ọ̀dà àbúrúkọ àwọn obìnrin tó ń jẹ́ sàhábà kéèyàn sọ wọn ló kan bíi Fatima bíi Aisha bíi Khadija àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orúkọ tó dáa kéèyàn sọ ma so ṣùgbọ́n jimá kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lédè lárúbáwá Yorùbá ni jùmọ̀à jùmọ̀à òun náà lórúkọ jùmọ̀à so báyà náà wọ́n tún pè ń jámíù hmm. so òun lé ó lè jẹ́ orúkọ tí wọ́n bá fẹ́ sọ ọmọ pé orúkọ jùmọ̀á so ẹ wàá máa gbìyànjú láti máa bá wọn pè dáadáa hmm. jimá kò sí kọ lédè lárúbáwá kò sì nítumọ̀ lédè lárúbáwá hmm. ìpèkúpè yorùbá la fi borúkọ yẹn jẹ́ ń pípè hmm. jùmọ̀á so bẹ́ẹ̀ láà máa pè kò sí pàtàkì pé tẹ bá bímọ lọ́jọ́ jùmọ̀á kẹsàn-án jùmọ̀á kò sófin kankan tó ní kẹsàn-án jùmọ̀á nítorí pé ẹ bí lọ́jọ́ jùmọ̀á so ó kọ tó bá wù yín lẹ́lẹ́ sọmọ yín kó sàtìjú ó tó dà hmm. so ẹ wá ní àwọn kan máa ń pọ ọmọ ní láìsì kò sí ní ti ń jẹ́ láìsì pekúpe yorùbá ni hmm. kò sí ní ti ń jẹ́ láìsì rárá rárá bí bá tó máa bímọ ní ọjọ́ àlàmísì ẹ wò má ṣe só mọ́ra wọn <laughs> so wọ́n sọ ń láìsì <laughs> ìsọkúsọ hmm. so so alaziz ń lórúkọ ọlọ́run gbàtọ́ máa fẹ́ pe ọmọ mọ́ orúkọ yìí wọ́n sọ pé abdulaziz abdulaziz so bẹ́ẹ̀ ló ṣe lè jẹ́ kò sí ní í ṣe pẹ̀lú pé abímọ níjọ́ àlàmísì so kásọmọ ní Abdulaziz ntọ́dani nínú orúkọ ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ náà ni wọ́n ní Sodiq àwọn ẹlòmíràn sọ pé Sodiq hmm. àwọn ẹlòmíràn sọ pé sáàdìkù hmm. so èwo ló ṣe déédéé àkọ́kọ́ ni pé ẹ̀rí kó àwọn ẹlòmíràn sọ pé Sodiq hmm. wọ́n ní Sodiq Sodiq Sodiq so gbogbo ẹ̀ Sodiq òun ló ṣe déédéé Sodiq òun ló ṣe déédéé ìtumọ̀ Sodiq òun náà ni olódodo. Mm olódodo tí máa sòdodo so bóyá ni wọ́n máa ń sọ àwọn ọmọ táwọn yẹn máa wá pè ní sodiq sodiq ìtumọ̀ rẹ̀ lọ́rẹ́ sáà lè sọ ọmọ lọ́rẹ́ ọ̀rẹ́ ta so sọ́ọ́dẹ́kọ̀ ẹ máa bá wọn porúkọ àwọn ọmọ dáadáa ẹ má máa porúkọ ń pèkúpè hmm. tẹ́ni àkọ́kọ́ bá ti lè pè ń pèkúpè báyìí ẹ rí i pé gbogbo èèyàn tó kù wọ́n hàn lẹ́nu rẹ̀ ni hmm. làwọn náà bá máa pè ń pèkúpè o ẹ sì já fi yá àwọn ọmọ wa ipò orúkọ tèmi sọ ni sọdík lápèjúwe tó bá pè sọdík kò ní dáhùn o tó bá pè sọdík kò ní dáhùn o hmm. sọdíkọ lórúkọ tiẹ̀ hmm. eléyìí jẹ bó ṣojú. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín bíi tẹ́tí ń pè é umu kulsum láti general. kí ni ìbéèrè yín. ìbéèrè mẹ́ta mo fẹ́ bí ìbéèrè mẹ́ta ọkọ ni pé ìgbà wo ni èèyàn lè bẹ freedom ọ̀dà nílẹ̀ islam ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé èèyàn lè máa sọ bẹ́ẹ̀tì ọkọ wọn àti wípé ṣé ìgbà tí èèyàn bá ti kọ ohun fún ọkọ yìí náà ni àwọn màláìka wọn máa ṣépè fún yàn yálà bá gbé inú àbí nǹkan kan ń ṣe yìí tí ọkọ wa ti lágbọ̀n gbà tí inú tí ń rẹ̀ yẹn má wọ̀rí o tàbí kò ó ṣà ní ó ṣà ń bínú kò ṣáà gbà gan pé ṣé o gbà tí òun bá ṣàtúrà rà ló pò wọ́n ṣe ìpínlẹ̀ òní ẹlẹ́kẹta ni wípé grandma ó ṣẹlẹ̀ pé grandma ọ̀hún kan kú wọ́n wá mọ pé àwọn kan tó máa ń mọ ilé lórí yẹn tí wọ́n sọ pé kò dáa yẹn so àwọn. hello hello ìyá àgbọn ọmọ. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ tán béèrè nípa àgbà olè yẹn lè fọ́n ọmọ lọ́yàn dà. àkọ́kọ́ ọlọ́run bẹ́ẹ̀ lè dáa sọ pé walwalidatu yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a. àwọn màmá màmá tí wọ́n bímọ wọ́n máa rí àwọn ọmọ wọn fọ́dún méjì gbáko hmm. fún gbogbo èyí jẹ́ ti gbogbo ẹnikẹ́ni tó bá wù láti fún ọmọ lọ́yàn ní déédéé ìgbà tá a hmm. irú wọn ni ó fún ọmọ lọ́yàn fọdún méjì àwọn olùmọ̀ sọ pé ìròyìn tọ́lọ́wọ́n bá ń fún wa ń bí ó jáde níjáde àṣẹ ni wípé ẹ̀yin obìnrin o ẹ máa rí àwọn ọmọ yín fọdún méjì gbáko ṣùgbọ́n àṣẹ yẹn wọ́n ń pè ní amron irshadi àṣẹ ìfinimànani hmm. eléyìí tó ṣe pé kì í ṣe àṣẹ dandan túláàsì èyí tó jẹ́ pé téèyàn bá takoru rẹ̀ wọ́n yẹn sọ ipò dẹ́ṣẹ̀ àmọ́ ń tó ṣe ọ̀tà kó ń tọ́ yẹ kó ṣe. so èyí túmọ̀ tó túmọ̀ sí pé tẹ́ ẹ bá ti wá gbọ́ ọ̀yàn lẹ́nu ọmọ tí yín kó tó di pé ẹ rè fọ́dún méjì ànípa ẹsẹ̀ lọ́n lópin ìgbà tí gbígba ọ̀yàn lẹ́nu rẹ̀ ọba ti kó bá làáfíà rẹ̀ so àmọ́ tó bá pé ó kó bá làáfíà rẹ̀ so ẹ tún tẹ̀síwájú pẹ̀lú pẹ̀fún lọ́yàn mm. eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní sáwọn lè jẹ́ pé àwọn fọwọ́ ara àwọn bọ́kọ àwọn ṣeré kọjá pé àwọn fi abẹ́ rẹ̀ ṣeré títí tí àtọ̀ ò fi jáde tára rẹ̀ ò fi balẹ̀ tójú rẹ̀ ọ̀dà so bẹ́ẹ̀ ni kò sí tó burú nu eléyìí tó bá pé obìnrin ń ló fi abẹ́ ọkọ rẹ̀ ṣeré títí tí àtọ̀ fi jáde ńbẹ̀ wọn à sẹ́lọ̀ yàtọ̀ sẹ́ni tó ń wá lọ́ọ́ rọṣẹ́ àbí ìpara ní fi ń pabẹ́ títí tó fi wá di pátọ̀ jáde lára rẹ̀ eléyìí takò fi ọlọ́run ọlọ́ni walladhina hum li furujihim hafidhun إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون àwọn tó yẹ kí wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn àwọn mùmínì nínú àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn obìnrin tí wọ́n ní kápá lórí wọn táwọn jẹ́rú àwọn eléyìí tó bá jẹ́ pé àwọn ni wọn ò bá ṣọ́ abẹ́ wọn lọ́dọ̀ wọn wọ́n yẹ sẹ́ni tá a lè bẹnu àtẹ́lù látàrí eléyìí amẹ́ni tó bá wá wà àti jẹ̀gbádùn kan téèyàn á máa wá lára obìnrin lára obìnrin míì àbígbọ́nà míì tó yàtọ̀ sí léyìí àwọn eléyìí ẹlẹ́ni tó ta kò fihàn lọ. wàyí o tó bá wá ṣẹlẹ̀ wípé ọkùnrin so ìyàwó rẹ̀ òun náà ní bá ṣeré láì jẹ́ wípé wọ́n ń bá a lò pọ̀ ìyàwó rẹ̀ gbábẹ́ rẹ̀ mú títí àtọ̀ fi jáde wọn àṣẹ lọ. sọ àmọ́ tó bá jẹ́ pé ọkọ fúnra ara rẹ̀ láì jẹ́ pé ìyàwó báyà lómi ń bá ìyàwó rẹ̀ já ọwọ́ lọ dádì sínú yàrá ọwọ́ lọ rọṣẹ́ wọn á fi ń gbòdì wípé kí àtọ̀ jáde kóun ó sinmi à eléyìí ó ti takò fi bẹ́ẹ̀ náà ni ẹni tí ò níyàwó tó náà dárú ẹ̀ wò àbáwọn obìnrin náà táwọn náà máa kọ́ bọ́ra wọn dì eléyìí ìtakò ni ọkọ lónìí sọmọ lópin ìgbà tó bá ṣe pé kíkọ̀ tọkọ fọkọyún kò nídìí kan pàtàkì eléyìí téèyàn lè gbára lé ju wípé òun sáfẹ́ fi àjọkọ lọ bíi ẹni tí ọkọ pèpè ọyá máa bọ̀ wá lórí ibùsùn mi tóbìnrin wa kọ̀ tó wá ní sílẹ̀yìn bẹ́ẹ̀ ní oúnjẹ ni ẹni tọkọ tìtorí rẹ̀ fi ọkókó rẹ̀ náà nù wọ́n wá sọ pé wọ́n wà tọkọ bá bá bẹ́ẹ̀ tó lọ sùn lẹ́ni tó ṣe pé inú rẹ̀ ń bàjẹ́ sí ọ wàá sùn lẹ́ni tó ṣe pé àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ títí tí lòó fi mà. àmọ́ tó bá pè dìwọ́ bá ń bẹ fóbìnrin bí àárẹ̀ bí àìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí nǹkan àbànújẹ́ kan ṣẹlẹ̀ sí eléyìí tí ó sì pamọ́ sọ́kọ náà sọ yẹ kọ́kọ náà kó náà jẹ́ni tó ṣe pé ó lérò tó da ó sì mọ̀ pé èèyàn náà lóbìnrin gẹ́gẹ́ bíi tòun kọ̀ wá yẹ ká máa di ẹrù téèyàn lérò ká máa dérò. wọ́n ní ìyá àgbà kan kú lágboolé kan kò béèrè béèrè ń tán wọ́n á ní wọ́n á mọ ní tí wọ́n máa mọ lórí sàárè wọ́n máa lé lórí so bẹ́ẹ̀ àwọn kan nu wọ́n á sọ pé káwọn ò hu àbí káwọn máa hù kí lè fẹ́ máa bọ́ ó nu jẹ́ sí látètè kọ́kọ́ ṣe kí ló mú yín máa mọ nǹkan kan lórí sàárè hmm. ànábì ní ẹ gbọ́dọ̀ mọ nǹkan kan lórí hmm. sàárè hmm. ànábì lẹ gbọ́dọ̀ rẹ sàárè rírẹ́ lásán ẹ gbọ́dọ̀ rẹ so gbígbà téèyàn lówó tó fẹ́ ná dànù nìyí àwọn ẹlòmíì gan tó kù bá tún kú wọn tún lọ mú tangaran táìsì wọn lẹ ma lórí bàbá tí ò jókòó ní yàrá tí táìsì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí láyé ẹ̀ tó fi kú sọ àwọn lọ máa lẹ táìsì ma lórí àwọn máa tan ara wa jẹ wọn tún lè sín sí àbáwọlé wọn gbogbo yàrá yẹn wọn tún lẹ táìsì ma sálìjánà wà nù sálìjánà nù tí wọn máa sálìjánà lábẹ́ pẹ̀ mm. so akramakumullah ó yẹ kó jẹ́ pé àwọn èèyàn tẹ̀lé òfin Ọlọ́run kí ló dé tó pé ànábì tó mọ̀nà ọ sọ fún apófin ọlọ́ọ̀ni àwọ̀ wà á máa máa máa àmà tẹ̀ wọn hmm. wọ́n ní pé àwùjọ tí wàá lé àwọn èèyàn máa gé òkú bó o bẹ́ẹ̀ rẹ símẹ́ǹtì náà tẹ̀ tún kánkírètì rẹ̀ tó ní kí ọ̀daràn ọmọ wa fọ̀ hmm. ọ̀daràn ọ̀fọ̀ nígbà tó bá jẹ́ pò náà ó ti forí èèyàn mú kọrí <laughs> agbárí tiẹ̀ náà àwọn ọ̀daràn kan máa so èèyàn sì jẹ́ bóyá àfa kan kò jẹ́ nǹkan bàbàrà nítorí òun náà ti lè wà nù ẹgbẹ́ aláwo tí wọ́n pé ń jọ́tọ́ bá kú tán làwọn ológbò ni ó dè ní wọ́n sọ pé àwọn ẹlẹ́rù kan táwọn fẹ́ gbé nu lé wọn ẹrù báwo hmm. wọ́n sọ pé ah, ẹ̀yin lẹ́ wo bàbá yín lè má mu hmm. ẹ̀yin lẹ́ ń mọ́ ọmọ ẹlẹ́gbẹ́ ológbò ni nì so nítorí tẹ́ bá lọ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí agbárí tó náà fi fọ́kọ mu hmm. àwọn náà ní di tiẹ̀ irú ìgbà tá a bá fi win kàlà fi san hmm. ìwọ́n ṣe lè fagbárí táwọn kan fọkọ mu tí wọ́n ní fi tiẹ̀ náà fọkọ mu hmm. ah, ọlọ́mọṣẹ́ alọ́mọlẹ́gbẹ́ òfò. hello. hello. naam orúkọ yín o. asalaamualeykum. wa aleykum salaam. èmi ni adi kasim kọ́ ìyá adi kasim láti gabon. naam kí ni ìbéèrè yín. ìbéèrè mi fún dọ̀tún wa ni pé àwa táwa ní ilẹ̀ yìí ní gàbọ́n gbé mm-hmm. láti ìgbà tí corona virus ti bẹ̀rẹ̀ àti ìbẹ̀rẹ̀ sí sí àwọn masjid wa dábì bẹ̀rẹ̀ sí sí pẹ̀lẹ́sì jùmọ̀ náà mm-hmm. ní dábìlì lọ́wọ́ ọ̀dọ̀ tí wọn ṣe àdájọ́ mùsùlùmí nílùú náà tẹ́ àti ìkọ́ sí ìjọba báyìí. ẹgbẹ́ mi ò kejì ní pé ẹni ẹni tí ń ṣoore fúnyàn tí wọ́n ń ṣe ègún sérí ẹ̀ ewu mm-hmm. ìjìyàwó ni ọba adẹ́gà pèsè kalẹ̀ fún wòyàn bẹ́ẹ̀. alhamdulillah wọ́n ní ní Gabon táwọn wà láti ìgbà tí coronavirus tó ti wáyé so wọn àti ìsinmi síláàsì fáwọn èèyàn láti ṣe solatul jumu'a àdìsí ṣé àwọn ti máa ṣẹ̀ sófin ọlọ́run báyìí akọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run gbogbo nǹkan tí a ṣe tá a fi wà lábẹ́ ẹ̀ṣọ́ àti ààbò so Islam pa wá láṣẹ pẹ̀lú ẹ̀ hmm. lábẹ́ bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó ní ẹran tí bá ń sáré ẹ gbọ́dọ̀ kí bọ àárín agbo ẹran táwọn ọ̀sàárẹ̀ nítorí tẹ bá kí etí ń sàárẹ̀ bọ àárín agbo ẹran tí ó sàárẹ̀ ó súnmọ́ kí àárẹ̀ yẹn kó ràn so bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam ó ní ẹ sá fún aká irú bẹ́ẹ̀ tí ṣe máa sá fún kìnìún fir minal majlumi firaraka minal asad gbogbo eléyìí ó ń túmọ̀ sí pé ká wá ìsọ. So, níbi káburú ọmọ ṣe wá òun gan-an ló pé ju ká jókòó tẹ̀tẹ̀rẹ̀ káburú ṣe wá ká ṣẹ̀ṣẹ̀ máa wóògùn rẹ̀ lọ. Hmm. wàyí o tẹ́lẹ̀ ìbá yé wa bẹ́ẹ̀ àwọn ìjọba gbogbo tí wọ́n ní ọmọ ti ṣe mọ́ṣáláṣí ọmọ ti ṣe kínní so gbogbo ẹ̀ náà wọ́n ṣe bẹ́ẹ̀ ni lórúkọ pé bóyá àmẹ́ni tí nǹkan yìí ń ṣe hmm. tàbá sì fa àwọn èèyàn lẹ pé bẹ́ẹ̀ ní ti ṣe ń lúpọ̀ mọ́ra yín tẹ́lẹ̀ náà ẹ tẹ̀síwájú pẹ̀lú àjàkálẹ̀ àrùn tí ń bẹ yìí ó léwu hmm. kọ́mọ́dọ̀ jẹ́ pé àwọn èèyàn wọ́n forí kásá ọjà tí wọ́n sanwó rẹ̀ lọ́fẹ̀ẹ́ hmm. so eléyìí ń jẹba àwọn gbàtí ti ṣe pé ẹ̀yin náà lẹ dínà mọ́ṣáláṣí mọ́ra yín ẹ̀yin lẹ màmá lẹ lọ hmm. so ẹnìkan ló ní kẹ́ ẹ má lọ nítorí àti wá sọ fún yín so inshàlá kò sẹ́sẹ̀ ń bẹ ẹ sáà ti máa ṣe sọ̀látò bọ́hùr dípò sọ̀látò jùmọ̀á nígbà tí kò bá ti sí àǹfààní fún yín láti ṣe sọ̀látò jùmọ̀á sọ̀látò bọ́hùr lẹ́ẹ̀mẹ̀sì hmm. ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n jẹ́ agbó àwọn tó jẹ́ alákòóso ìjọba lọ́dọ̀ yín náà àwọn náà bùkátà láti jẹ́ pé wọn ò dorí kodò wọn wá kọsẹ̀ sókè wọn máa ṣèṣe pé àwọn ọmọ ti ń lọ láyé hmm. so gbogbo olúlé ayé náà náà ti dẹ́kun rẹ̀ fáwọn èèyàn láti lọ́ọ́ máa sin lọ́n báwo ni ó ṣe tọ́ pé káwọn èèyàn lọ́ọ́ máa lọ ọjà kí wọ́n máa ṣe káràkátà kí wọ́n máa fẹ̀gbẹ́ lùgbẹ̀ hmm. kí wọ́n máa jẹ́ pé wọ́n ń kọlura wọn lọ́jà so yóò wá jẹ́ pé ká sin lọ́n ibẹ̀ léwu wà ibẹ̀ láburú wà hmm. ẹ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ àrùn yìí títàn káàtì ríran rẹ̀ náà níbo wọ́n ti sọ pé mọ́ṣáláṣí wọn ti ń kó so nítorí ẹ kéèyàn kàn má jẹ pọtọ ọlọ́ọ̀ni pọ́nbélé ó fẹ́ dí àwọn èèyàn lọ́nà láti sin lọ́n gbà tó ń sin lọ́n tẹ́lẹ̀ hmm. so ó yẹ káwọn náà kíyèsí bó tilẹ̀ jẹ́ pé coronavirus yẹn kó lọ́n là wá kọ́ gbà wá hmm. ẹ rí i pé ní ẹni lọ́lọ́ta wà yìí àárẹ̀ yẹn àbí àjàkálẹ̀ àrùn yẹn ó tún tàn ká burúkú burúkú hmm. láwọn ìlú kan ní ìsìn bíi India bí àwọn Europe kọ́ lọ́wọ́n dákun kọ́ sànù àkọ́bá wa kókó ńlẹ̀ pátápátá yìí ṣe ń tẹ́nìkan Hmm. nítorí pé China ló ti bẹ̀rẹ̀ hmm. ó padà di fanka ó padà di tọrọ fankálé ó padà di ní tó ṣe pé kò síbi kan láyé tí ò dé kọ́lọ́n dákun kọ́ sọ wa kọ́ là wa hmm. kọ́ bá ká kó pátápátá. so wọ́n ní ẹni tí ń sọrí fún yàn àmọ́ tó ṣe pé máa ṣèrè gun kí ni irú ìjìyà tó wà fún ìjìyà tó wà fún náà ni pé ó fowó ṣòfò ó fowó ṣòfò lásán ọlọ́run yá ayọ̀ alladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu ri'a an wala yu'minu billahi wal yawmil akhir ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ má fọwọ́ ara yín ba sàrà àtẹ̀sí jẹ́ pẹ̀lú ìlara hmm. àti ìfarani ẹni tẹ̀ ń ṣoore fún hmm. nítorí pé ní ìsinyìí báyìí ó ṣoore fún mi àwọn àlọ́ fi sọ̀rọ̀ òun fi ń ṣèrè gún pé aṣọ tó ń wọ ibà náà ládá sí ọlọ́run bàtà tó wọ tí ọba jẹ́ pa fún ọ lómi ṣé ibi tí tó ń wọ náà lọ́ọ́ máa gbé ká hmm. ilé tó ń gbé ń gbé báwa náà ni àdàkùn fọ́ọ̀mù tiẹ̀ Hmm. fọmù tẹ torí pé kí àgbàdo tó dáyé lọ́lọ́run ti ṣe ń takùkọ tiwa náà jẹ so ó rí i pé àṣe tẹ́ náà ni ó padà tẹ́ náà ni hmm. téèyàn bá ti jó nírègùn yóò tẹ̀ ni yóò tẹ́ kọjá sísọ hmm. ẹ̀yin gbogbo orí tó sì wá ṣe náà kò ní ní kò ní lóòrìn kankan má kò ní lóòrìn kankan má torí ẹ̀ ní tó dáa náà ni pé kéèyàn ó sóore rẹ̀ ń bò ń kẹ́lẹ́ kó sì fara pamọ́ débi pé ẹni tó sóore fún gan-an nífẹ̀ẹ́ lè sọ pé lágbájá báyìí pàtó ló sóore fún mi tọ́rọ̀ náà rí ọ nígbà tó ń sóore ń fún so irú rẹ̀ làwọn ẹni àwọn ẹni rí máa ṣe nínú àwọn èèyàn méje tánàbí sallallahu alaihi wasallam sọ pé wọ́n máa bẹ lábẹ́ bòjú Ọlọ́run lọ́jọ́ gbẹndàl qiyamah àmọjọ tí ò ní sí bòjú mi àfi ti Allah òun náà ni wa rajulun tasaddaqa bi yaminihi fa akhfa hatta la ta'lama shimaluhu ma tunfiqu yaminuhu ẹni tó ṣe kó ṣe sàrà pẹ̀lọ́wọ́ ọ̀tún rẹ̀ tó wá gbé pamọ́ ó gbé sàrà pamọ́ látọwọ́ ọ̀tún ó gbé pamọ́ sọ́wọ́ ọwọ́ rí òsì ọmọ ń tọwọ́ tún ná so àwọn ẹni renu hmm. kìí ṣe pé eh, donated by eh, kìnnì kan gbogbo nǹkan donated by donated by kí ló wá ń fẹ́ kó sẹ́kù fọ́njọ́ gbẹ̀ndàlùkìyàm. Hmm. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti ń pè. Ahmed ló sọ̀rọ̀ láti Ìlọrin. láti Ìlọrin kí ni ìbéèrè yín. Eh, ìbéèrè mi ni tí wọ́n fẹ́ gbé ìkọ́mẹ́sì wọ́n fẹ́ ṣe kọ́mọ báyìí. Mm-hmm. káàṣì tó ara wọn jàmọ́ kan kọ́mọ sí láìlẹ́ ìlànà láìlẹ́ ìlànà síwájú kan tó sì kọ́mọ. Mm. kí ni ìṣẹ̀lẹ̀ àṣọ pẹ̀lú ẹ̀ pẹ́pẹ́ iná dọ̀tò. àwọn tí ìṣẹ̀lẹ̀ àṣọ ń pa rẹ̀ nípa àwọn eléyìí wọn gbọ́ ìsìlámù yìí àwọn tọ̀rí kọ nìyẹn mm. so ẹni tó ń ṣe tọríkọ generally ti wọn tọgà wọn bá ti sọ làwọn tẹ̀lé àwọn ò fẹ́ tẹ̀lé pọlọ sọ àbánabi sallallahu alaihi wa sallam so n táà sì ṣe fún wọn náà ní ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ kẹ́sìn islam òye wọn so ẹni tí ó mà ogun rẹ̀ náà ní kan kọ́ lẹ́kọ̀ọ́ kọ́ mà nípa ẹ̀sìn yẹn èèwọ̀ hmm. ni wọ́n ń ṣe kọ́ ọmọ nísìnyí kẹ́ máa gbára gbóná wọ́n hmm. ti sèpè fẹ́ já hmm. sàwọn ló máa ń ṣe la ilaha illallah wọ́n máa jẹra wọn lẹ́sẹ̀ láyà wọ́n máa kọ́dà bọ̀ jẹra rẹ lẹ́sẹ̀ láyà bóun wí ń bolé lẹ́yìn wà nù àkọọ́lẹ̀ sọlá àtijọ́lọ̀ ni kò ṣe kò ṣe bó ti ṣe dá àti bó ti ṣe tọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń parí so àwọn nǹkan tí ìsàrẹ̀ ẹ̀sìn ni wọ́n máa mú mẹ́sìn wọ́n sì tún fagídí kun àtìfẹ́nu tẹ̀lé ìjábọ̀ ṣèjọ. ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ wa ní ìkànnì ojú ìwé wọ facebook ẹ máa fi ọlọ́dún níbi lò wá kẹ̀tún máa share kẹ̀tún máa like pẹ̀lú bákan náà lẹ́tún lè máa rí àwọn fọ́nrán fídíò ètò yìí lórí ìkànnì youtube ẹ máa fi ọlọ́dún níbi lò wá bákan náà ẹ tún lè máa rí download níbẹ̀ pẹ̀lú. hello asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ yín. ọmọba lókun olóko la tó kẹlẹ ní Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi lórí ayẹyẹ ọjọ́ òbí ṣíṣe. Hmm. a gbọ́ lórí fatuwa kan pé wọ́n ní ànábì ní òun máa gba àwẹ̀ ọjọ́ Monday gẹ́gẹ́ bí ọjọ́ ayẹyẹ ọjọ́ òbí òun. tọjọ́ hmm. tọ́ọ̀sì àwọn máa gbà á wọ́n máa ṣe déédéé àsìkò tí wọ́n bá gbé fáyọ̀ ọmọdéwájú ọlọ́run ó lè wà ní dáadáa ìbéèrè tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lórí eléyìí ni pé ṣé àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn yìí lórí ayẹyẹ ọjọ́ òbí ṣíṣe yìí tó yege àti pé ìlànà wo gan ni sẹ̀rí àsìlámù gbà ká fi ká fi dúpẹ́ fọ́lọ́ pé à ń ṣe ọjọ́ òbí pé ọjọ́ wa tó lè kà sí títí tó ń dẹ́ka bákan náà. alhamdulilayi wọn kọ́ ni pé kò sí nǹkan bàbàrà nu ọjọ́ tí wọ́n bí yàn láyé hmm. ọjọ́ tí wọ́n bí wa sáyé tó bá yí ipò tó dé kò sí nǹkan bàbàrà ń bẹ hmm. nítorí pé a rí i pé ìtọ́jà lọ́dọ̀ ọlọ́run bá wa òun náà ní pé kí n lè gbélé ayé sí. ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé tabaraka alladhi biyadihi almulk wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa almawta walhayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa alaziz alghafur. ọlọ́run ọba lọ́ba tó dá ìṣẹ̀mí àti kú nítorí kó lè bá a dán wa wò talẹni tí ó ṣiṣẹ́ tó rẹwà tó sunwọ̀n jù <clears throat> ibi tọ́rọ̀ wà ọkọjá gbogbo rọ́pù kọjá gbogbo ọ̀rọ̀ àtàdánwò tá à ń bá ká ẹni tó gbowó lọ́wọ́ rẹ̀ pọ̀ ń sọjọ́ ọ̀bì òun ò ní sọ fún ọ pé kò dáa hmm. gbogbo àwọn àwáwí ni wọ́n máa wí gbogbo ní tí ìsara rẹ̀ ni wọ́n máa sọ ń bò lánàá bìsọ lọ́wọ́ àti sílẹ̀ àti sọ pé òun fi ń ṣàjọ̀dún ọjọ́ tán bí òun lòun fi ń ṣe sùyàmù ọjọ́ àtìní bóyá Yorùbá wọn ń sọ hmm. ànábì ò pé mò ń ṣàjọ̀dún ọjọ́ tán bí mi hmm. nítorí pé ànábì ṣe sùyàmù ọjọ́ àtìní wọn dẹ̀mọ̀ hmm. pé náà ní ìsìntẹ́nìkan bá lọ tútùkùtù tọ́sọ pé ànábì fi ṣàjọ̀dún dẹ̀mọ̀ pé gbogbo ẹni tó náà fẹ́ ṣe àjọ̀dún ọjọ́ òbí yóò ní òun ah, ah. gbára lé ní tànàbì ṣe ni. ọ̀nà sínú. sọ kéésì ṣe yorùbá lànàbì ń sọ hmm. kéésì yorùbá làwọn sàhábà ń sọ àṣìlẹ̀ máa tútùkùtù náà rí hmm. nítorí pé a fẹ́ ṣì àwọn èèyàn lọ́nà. sọ ànábì sallallahu alaihi wasallam sọ pọ́jọ́ tí wọ́n bí mi nù. sọ ànábì sallallahu alaihi wasallam ó sì sọ nípa sùyàmù ọjọ́ àtìní àti alhamis bákan náà ọjọ́ méjèèjì bákan náà wípé àwọn ọjọ́ méjèèjì yìí kájọ yé wa àwọn ọjọ́ méjèèjì yìí wọ́n á máa gbé iṣẹ́ ẹrú wọ́n á máa gbé e hàn lọ́n ọwọ́ á wù mí pé ńgbà tí wọ́n bá gbé iṣẹ́ tèmi hàn lọ́n kí n wà ní ìkẹnuró hmm. tí mò ń fi ṣẹ̀sìn fọlọ́ hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ tó bá jẹ́ pé súnà bá ní hmm. gbogbo sọ̀hábà náà ni ọba mú ọjọ́ tí wọ́n bí òun náà ni ọba mú níbàdà tó náà máa fi ṣe sùyàmù torí ẹ̀ ló ṣe hàn sí wa pé ká ṣe sùyàmù ọjọ́ àtìní nìkan àtọ́jọ́ alhamis nìkan àfihàn lẹ́la anabi wa muhammed sallallahu alayhi wa sallam hmm. kìí ṣe torí pọ́jọ́ tán bí anabi nù hmm. so ìlànà anabi sallallahu alayhi wa sallam là ń tẹ̀lé nítorí pé ọjọ́ yẹn ó ní wọ́n máa gbé iṣẹ́ ẹrú àti àtìní àti alhamis wọ́n á máa gbé hàn lọ́n ọ wá wo àwọn pé ńgbà tí wọ́n bá gbé ṣe tàwọn hàn lọ́n káwọn wà nípò ẹni tó kẹnu ló ti fi ń ṣẹ̀sìn fọlọ́. ẹ wá ní ọ̀nà wo ni islam là kalẹ̀ tẹ́ fi máa ṣàjọ̀dún ọjọ́ tán bí islam ọ̀làna kankan kalẹ̀ fún tí ọ̀dà Hmm. islam pa gbogbo ní tí ọ̀dà rẹ̀ ni hmm. so ní tẹ́yìn ó ṣe ni pé ọ̀nà wo ni islam là kalẹ̀ tí n fi ní kábàámà pé mo wáyé hmm. tí n fi rọ́nà lọ́lọ́la gbẹ̀ǹdà kìyàmà ọ̀nà náà ni kẹ́ di alukurani àti sunna anabi sallallahu alaihi wasallam kẹ́ di mú kẹ́ fagidi àti fẹ́nu àti bá a ṣe báwọn bàbá wa kẹ́ fi sílẹ̀ tó bá ti takoto lọ́n tó takoto anabi sallallahu alaihi wasallam naam. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín yẹn ti ń pè. wọ́n ti lọ ni mo ní sọ̀rọ̀. ó kọ yín. hamid ladis lọ ni. kí ni ìbéèrè o. ìlà kò ṣe ìfirógbọ́nlẹ̀ ṣé kan ó kàn pa nínú súnà ànábì ni àbí ẹni bá wù because bí àwọn àfa kan tó ṣe ń sọ ọ́ kò fìdí múlẹ̀ kò sì bára wọ́n ṣe ń sọ ọ́ pé ọ́ ti ń sọ̀fẹ́ nu wọn sí i ọ̀làpọ̀ jà fa àmọ́tàfẹ́sọ lọ́wọ́ nìyẹn bẹ́ẹ̀ ṣòkòtò títẹ̀ mọ́lẹ̀ kí ni Islam sọ lórí ẹ̀ ṣé ẹni bá wù náà ni àbẹ́ni tí ò bá wù ìkẹta ń bẹ hmm. kí làdáni jí láti aago márùn-ún àfẹjúmọ́ hmm. kó máa wí ẹ wá kírun ẹ wá láà kó sáà máa wí gbogbo ẹ̀ wúrowúro mọ́ra wọn hmm. kí ni Islam sọ pẹ̀lú ẹ̀ gangan ṣàbí kó kàn ìran kó sì dákẹ́. sọ alhamdulilayi ọ dàbí gbà tí ẹni tí ń béèrè gbogbo tí ń béèrè ń parí ọmọ ọmọ tá àbúrò máa béèrè fáwọn èèyàn sọ ẹni tí nǹkan ọba yé ni kò máa béèrè torí pé ètò yìí kò wà fún kákan bàsìkò jẹ Ọlọ́run tí ó ti yé wọ ọ máa ṣàlàyé fáwọn tó wà nítòsí rẹ kó lè yé àwọn náà so àmọ́ pé nǹkan tó tí o ti mọ̀ náà lákàtúntò máa bàsìkò jẹ lórí hmm. àlè ṣe ń tiwa àkọ́kọ́ ọ̀ràn yẹn ni kò fi irùngbọ̀n rẹ lẹ̀ tó o bá fi sílẹ̀ ọ̀sẹ̀ lọ́n ọ̀sẹ̀ anabi sallallahu alayhi wa sallam torí pé anabi náà filẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn. Hmm. tẹ́ bá lọ kan tíra àwọn màlìkíyà káti má lọ jìnnà al-Izziyya muqaddimat al-Izziyya ó wà ń bẹ nínú sharhu rẹ̀ níbi tí wọ́n ti ń sàlàyé àwọn sunan al-fitra so wọ́n sàlàyé pé ẹni tó bá màmá tó bá lọ fárùngbọ̀n rẹ̀ yóò jẹ̀gbà so nǹkan màlìkí à ń tòsí ń bínú wa má ti jà lọ jìnnà tó rẹ pé tíra tẹ́ ń dákọ̀ àwọ̀ rírí. kò sí ṣe lọ jìnnà báyìí. so bákan náà ṣòkòtò anábìsọ̀lá àṣìṣe là ń sọ pé ṣòkòtò rẹ ẹ̀wù rẹ ìlọ́dì rẹ tó bá ti tayọ kókósẹ̀ rẹ inú náà lọ́gbẹ̀sán rẹ sẹ́lẹ̀yìn ni tó bá wù ọ́ tí ọba wù ọ́ ìwọ fẹ́ wọ náà uh, ìwọ fẹ́ wọ náà nàmbà túláàsì hmm. ìlélẹ́yìí so bẹ́ẹ̀ náà ni pé eh, bàbá kan pèpè fún sọ látago márùn lọ́mọ á pariwo ẹ dìde o ẹ hmm. wọ́n pariwo ọlọ́láyún hmm. ó ti kù sẹ́jú mẹ́ta tọ́kọ sí o ẹbẹ yìí náà mọ̀ pé èèyàn ò sí inú ẹ̀sìn ọlọ <laughs> hmm. bàbá tí ń wí gan-an òun kò lè rẹ́rìí mu wa fún títí tí ehoro rẹ̀ ó fi hùwò tó hmm. gbogbo eléyìí sára ẹ̀sìn wa hmm. tó bá ti pèpè fún sọ̀láàt ó ti tó tí alifájàrí bá sì yọ ẹ pèpè fún sọ̀láàt ní pèpè eléyìí tí ó ní í ṣe pẹ̀lú àṣùbà tẹ́ bá ti pẹ́ ńtọ́ lọ́lọ́ ń sìn yọ wà ẹni tí ó wá tẹ́lẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé nọ́mbà oríṣiríṣi kálukú gbà wáyé <laughs> ẹlòmíì ti jí jí jí kó tó di pọ́n pèpè fún sọ̀lá àtìgá títí ń sin náà. so ẹni tí ó sì fẹ́ kan ṣe tẹ́lẹ̀ náà kódà bí wọ́n lu odó tí wọ́n ń gbá ọmọ odó lójú létí kò yọ ọmọ sùn ni. Hmm. ẹlẹ́yin jẹ́ bó ṣe. hello. hello. assalamu alaikum warahmatullahi wabarakatuh. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. tí wọ́n kọ́ yín yẹn ti ń pè o. orúkọ mi ni abdulwadu èyí pé láti China. China. bẹ́ẹ̀ ni sá. tó à o kí ni ìbéèrè ní àsìkò yìí mm-hmm. wọ́n ti ọdún kan nínú àwọn ọdún wọn ní pẹ́. Mm-hmm. so ọ̀tẹ́ náà olùkọ́ wa fi ẹ̀bùn rẹ́tẹ̀ sí wa ọwọ́ ni ká ya fọ́tò gbogbo àtó fún lẹ́bùn ká ya fọ́tò ká sẹ́ńdì rẹ̀ sóhun ká sì tún ẹ̀bùn ara wa. mo pẹ̀lú àwọn tí wọ́n ya fọ́tò náà àmọ́ ìgbà ẹ̀bùn náà nítorí mo ta ti gbọ́ pé kọ̀dá káwọn kópa nínú nǹkan bẹ́ẹ̀ ni ìbéèrè wa ni pé ṣé mo ṣe àṣeyọ tó ní àbí mo ṣe àṣeyọ. alhamdulilayi. ìbéèrè lẹ́ẹ̀kejì. ni pé. à ń gbọ́ yín o à ń gbọ́ yín o. alhamdulilayi. Eh, naam. naam ọ̀ya. hello. naam à ń gbọ́ yín báyìí. so torí pé nàìjíríà kan yìí ti wà high dọ́là exchange yìí ti wà high. Mm-hmm. so ohun tí mo sì àwọn tó jẹ́ student bẹ́ẹ̀ lónìí ṣe níṣe ni pé wọ́n mú atm china wọ́n lọ sí ìṣúná ní bank mm-hmm. so wọ́n tó akọ̀ bá ti yẹn tàrà sí náírà ṣé nàìjíríà kan sí wọn wọ́n fi tòun gbọ́ tó o bó ṣe ṣe kí yẹn wọ́n generate income ní estate ní o ti dífá. Mm. ìbéèrè wa ni pé ṣé ilé ọlẹ́tọ̀ àbí kò lẹ́tọ̀. sọ ọ̀dà alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹni wọ́n ń ṣe ọdún kan lọ́wọ́ báyìí hmm. nínú àwọn ọdún wọn ní China bẹ́ẹ̀ ni àwọn ọdún pọ̀ tí wọ́n máa ń ṣe ní China hmm. nítorí pé àwọn China tẹ̀rí yẹn ẹ̀sìn kan làwọn ń ṣe wọ́n ń pè ní Buddha so inú ẹ̀sìn bóòdù àwọn yẹn nínú tí wọ́n máa ń sìn ẹlẹ́dẹ̀ ńbẹ́ńbẹ́ nínú tí wọ́n máa ń sìn aláǹgbá ńbẹ́ńbẹ́ so àwọn ẹ̀sìn wọn yẹn wọ́n sì máa ń ní àwọn ọdún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa ń ṣe fún wọn wọ́n á ní wọ́n ń ṣe ọ̀kan nínú àwọn ọdún yẹn òun jẹ́ akẹ́kọ̀ọ́ ní China àwọn olùkọ́ wọn wá ní wọ́n fẹ́ bùn ránṣẹ́ sí wọn wọ́n á nítorí ìdùnnú ọdún táwọn ń ṣe yìí o ẹ̀yà fọ́tò ránṣẹ́ àkọ́kọ́ ni pé fọ́tò tẹ ìyá ránṣẹ́ àwọn àkọ́kọ́ haram ni fọ́tò lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì fọ́tò tẹ ìyá ránṣẹ́ àyẹn náà fi ń bá àwọn sọ ọdún náà nù. ìgbà tó sọ pé ẹ fi fọ́tò ránṣẹ́ sùn nítorí ọdún tí àwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìgbà eléyìí ni ọ̀yẹ́ bá wọn kópa ńbẹ rárá rárá àkọ́kọ́ nítorí pé fọ́tò haram ni ẹlẹ́ẹ̀kejì má bàa kèfèrí sọdún mm. òfin ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta wa ni pé tí ẹni tí ì ṣe mùsùlùmí mm. tó bá ti torí pọ̀ ń sọdún tó bá fún ẹlẹ́bùn òfin ẹ̀sìn islam sọ pé kò burúkọ gbà hmm. lópin ìgbà tó bá ṣe pé kìí ṣàkọ́kọ́ ìnirú rẹ̀ ń ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti ẹ̀ hmm. yìí máa bùn ọ́ lẹ́bùn ìwọ náà sì máa bùn ọ́ lẹ́bùn hmm. yìí máa bùn ọ́ lẹ́bùn ìwọ náà máa bùn ọ́ lẹ́bùn ẹ̀bùn yìí ò wá jẹ́ nǹkan kan tó fi nǹkan kan yàtọ̀ sírò etí tí máa bùn ọ́ tẹ́lẹ̀ nítorí pòǹbà sọdún sòtọ́ bá ti jẹ́ bẹ́ẹ̀ kò sí kò sí ní tó burú pé kọ́ gbà á lópin ìgbà tó bá yẹ pé kò sí ẹran tí wọ́n dún bú nítorí ọdún yẹn nù rẹ̀ hmm. àmọ́ tí ẹran bá wà ń bẹ̀ tí wọ́n dún nítorí ọdún yẹn ọ̀gbọ́dọ̀ gbà o hmm. eléyìí jẹ́ bó ṣe jẹ́ hmm. wọn láwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ ní China nísìn pẹ̀lú bí náírà ti ṣe fall so bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín wà ní UK àwọn náà sọ pé the same thing náà ni ti ń ṣẹlẹ̀ so wípé bí náírà ti ṣe fall yìí táwọn bá ra lówó díẹ̀ lọ táwọn bá fi ránṣẹ́ sílé kí wọ́n bá convert ẹ̀ sí náírà so àwọn àdìpọ̀ owó yẹn pọ̀ gan sáwọn lè máa ṣe lówó kó jẹ́ pé àwọn máa gbìyànjú láti tẹ̀lé owó jọ nílùú òyìnbó táwọn wà àti ro China Japan nkankan táwọn bá ti ro táwọn convert sí dọ́là àbí pound sterling káwọn fi ránṣẹ́ sí Nàìjíríà kí wọ́n bá wọn convert sí náírà kí wọ́n máa bá wọn kó jọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ hmm. eléyìí ò túmọ̀ sí pọ̀njẹ́ rìbá ṣebí olówó ìlú òkèèrè tó ṣẹ̀ sí náírà tó bá ní wá ṣẹ̀ sí náírà kọ́ pọ̀ kò sí wàhálà ń bẹ̀ naam jazakumullahu khairan ẹ jẹ́ ká mú ìbéèrè bíi ẹyọ kan bíi méjì sí ẹ lọ́wọ́. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu wo kọ́ ibi ẹ ti ń pè. orúkọ yín o. umu kọ́ ọ̀rọ̀ láti ilé Ifẹ̀ umu kọ́ ẹ̀. láti. láti ilé Ifẹ̀. láti ilé Ifẹ̀ kí ni ìbéèrè yín. ẹ jọ mo bí ṣáàzù ayọ̀lẹ̀ pé ǹjẹ́ ó já sí èèyàn máa wọ iye ẹ̀rìn tó bá wà yẹn ṣe for staff to rand. ok naam. Nah tọ àti gbọ́ yín. náà mo pé yẹtí àbí ẹgbà ọwọ́ àbí worowóró ẹsẹ̀ tó bá ti wà ní àwòrán òrùka sáwọn lè máa wọ̀ kó sì tó burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ wa sọ. ó tilẹ̀ pé pé Sheikh Al-Albani rahimahullah àwọn sọ pé àdìsí kan bẹ fihi nahyu ani adh-dhahab al-muhallaq pípé anabi sallallahu alaihi wasallam fáwọn obìnrin láti lo gold tó bá ti wà láwòrán òrùka. Hmm. sòṣùgbọ́n àwọn olùmọ̀ asopáàdì sì yẹn kò fẹsẹ̀ rinlẹ̀ hmm. bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ sọ ẹni tó bá ló fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ tó òun ni ó lò hmm. so kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù irú rẹ̀ náà ni ẹ má ṣe sùyàmù ọjọ́ accept àyàfi tó bá jẹ́ ọjọ́ kan nínú Ramadan lápèjúwe hadith yẹn gbogbo àwọn olùmọ̀ ẹ̀sìn Islam tó pọ̀ jù wọ́n sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀ so náà ni Sheikhul Islam Ibn Taymiyyah ló sọ pé hadith yẹn tó bá fẹsẹ̀ rinlẹ̀ mansukh ni àìfẹsẹ̀ rinlẹ̀ rẹ̀ dọ̀àìfù ni. sọ ọjọ́ bó ṣe jẹ́. hello ẹ̀yin láyìíká díẹ̀ hello. hello waaleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí ẹ ti pè o. ẹ̀mí ilẹ̀ adíkọ́sí náà mo padà wá láti Gabon. kí ni ìbéèrè yín padà. ìbéèrè mi ni pé obìnrin tí ń ṣe nǹkan ìlà ẹ̀ lọ́wọ́ mm-hmm. tó ti máa ń pé láàrin ọjọ́ méje ni nǹkan ìlà tó ń mọ́ ń lówó. Mm ẹ̀wọ̀n kọ́ wa ń gbé lẹ́yìn ijọ́ méje náà kò dúró ẹ̀jẹ̀ náà tó ń ẹ̀jẹ̀ ń dún fún orí ẹ̀jẹ̀ lẹ́yìn ijọ́ méje náà lásìkò yẹn báwo ni ó ṣe sọ láti ẹ̀. alhamdulilayi obìnrin tó ti mọ̀ pé nǹkan so hun iye ìjọba ìpàtó ni máa ń ṣe tí máa fi dá wọ́n á ṣẹlẹ̀ pé lọ́tẹ̀ yìí kò dá so yóò fi jọ mẹ́ta kù tí ọjọ́ mẹ́ta yẹn bá ti wá lọ á fún nídàájọ́ pé alistihada ní í ṣe àjẹárẹ̀ ló ń jáde lára rẹ̀ yóò máa ṣe ìmára yóò sì máa ṣe sọláàtì rẹ̀ tó bá jọ́sù Ramadan yóò máa ṣe sùyàmù Ramadan kò sì sí nǹkan kan tó dí ọkọ rẹ̀ lọ́wọ́ láti súnmọ́ ẹlẹ́yin ìjà bó ṣe jẹ́ jazakumullahu khairan ẹni tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa láti ìgbà yìí wá àwọn náà ni Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ ṣàánú ajẹ́lógún àṣọ kọ́lọ́n kó jẹ́ ká rí yín pé kọ́lọ́n kó sì bá a bọ̀ yín ní ẹ̀mí gígùn àti àlàáfíà kó sì túbọ̀ mọ̀ ṣe kó mọ̀ túbọ̀ sọ agbára di ọ̀tun sí i fún yín inṣàlá ọpẹ́ kó pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ètò kọ́lọ́n kó bá fi san lẹ́sàn lórí láyé bí àti ní ọ̀la lẹ́yàmà ọ̀làdùnní belò ló kọ́ mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà àti àbú zainab tí wọ́n dìjọ kó wọ́n rìn wá jazakumullahu khairan ọjọ́ mẹ́jọ ni kẹtùn jẹ́ kápá àdìpọ̀ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu. Parts FM. One, one, Point one. Choose Sparse ní báyìí ẹ jẹ́ kí a lọ darapọ̀ mọ́ Àyántóyè Jímọ̀ lórí ètò Al-Huda. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim a ti tún dé sórí ètò yín ètò wa náà nù lélẹ̀ tí gbogbo wa jọmọ̀ sí Al-Huda gẹ́gẹ́ bí ìṣe wa Fadilatis Abdul wá sí Sọ̀làwùdín ẹ̀wẹ́ alimam wọ́n ti wà nílé agbára pẹ̀lú mi ìmáàmù Anwarul Islam Division two àgọ́ abẹ́dẹ̀ lógbómọ̀ṣọ́ kọ́lọ́n kó bá a ṣe àlékún àánú ẹ̀ lórí yín eléyìí tí a máa sọ̀rọ̀ lé lórí